أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti fun fún ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń gbìyànjú tá à ń tẹ̀lé lánàá wọn títí dìjọ́ gbéǹde alkiyama abẹ́lọ́hún kó fi wá ṣe kòǹgẹ́ ìyọ́nú ẹ̀ àforíjìn àti wíwọ àlìjánà nínú Ramadan ṣáájú Ramadan àtìgbà tí Ramadan bá lọ tán ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí ni fíkú Ramadan part seven fíkú Ramadan understanding Ramadan part seven gbígbàgbọ́ yé àwọn ìdájọ́ àtàwọn ẹ̀kọ́ eléyìí tọrọ mọ́ ààwẹ̀ Ramadan apá keje a ti jẹ́ kó yé wa ṣáájú oríṣiríṣi àwọn nǹkan tọrọ máa wẹ̀ iṣẹ́ olóore tá a mọ̀ ṣe nú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a wà máa máwọn àlàyé kọ̀ọ̀kan wá àtàwọn àdájọ́ tọ́jà àwọn mọ̀sáìlò fìkìhíyà àtàwọn àlàyé míì náà tá a ta fi lè gbọ́rọ̀ mọ̀dán yìí yé kọ́lọ́run bá lè kí ọlá kójú ó wúlò fẹ́ni tó ń sọ àtàwa tí à ń gbọ́ a sọ àsìkò wa lónìí torí ibi tá a fẹ́ yà ó pọ̀ kọ́lọ́run kó fún wa gbọ́yé alákọ̀ọ́kọ́ nu tá a sáré yanjú níwọ̀nba kéékèèké la fẹ́ máa mú o bó o la ṣe máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan torí pé nínú tó ṣẹlẹ̀ ní ìjírá fourteen forty four yìí táwa gangan náà ti èmi gangan ti fi ojú ara mi rí tí mo wo fídíò rẹ̀ báyìí tí mo fetí ara mi gbọ́ a rí màámù níkanú àwọn ìlú ní Ọ̀yọ́ state tèmi ti ń sọ̀rọ̀ tí wọ́n ti mú déètì ààwẹ̀ Ramadan lẹ́ẹ̀ àwọn àáfàá wa ní ṣubútù ṣáàrì Ramadan bí ahadi amroin ìwọ mùsùlùmí tó jẹ́ pé ń tọ́lọ̀ ń fẹ́ tànàbí ìfẹ́ lọ fẹ́ ṣe tí èsè ìfẹ́ ẹnu la fẹ́ lò níjọ́ tọrọ ẹ̀sìn òdojúrú rárá téèdò ní ìná táwọn èèyàn sì tún wá ìmọ̀ òdodo nípa àmì ẹ̀sìn àwọn àáfàá ní ọ̀kan nínú nǹkan méjì òun la fi máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ má jà lo ẹ̀yàmẹ̀yà àbífẹ́ ẹnu o àdúgbò mi mọ́ máa ṣèṣáàbù mọ́ máa ìṣirò àbí mo mọ ìmọ̀ bí wọ́n ṣe ń wo ìràwọ̀ àáfàá ní alákọ̀ọ́kọ́ nínú tá a fi máa ń bẹ̀rẹ̀ Ramadan òun náà ni bìrú úyàtì hilali Ramadan òun ni kárí oṣù pé tó bóyá ṣàbán ṣàbán lóṣù kẹjọ Ramadan lóṣù kẹsàn-án ká wá rí ìlétésù bóyá ńgbà tí ṣàbán tó di twenty nine torí pé oṣù nínú Islam kìí jẹ́ thirty one kò dẹ̀ kìí jẹ́ twenty eight either twenty nine àbí thirty ni bó ṣe wà nínú hadithi eléyìí tí mọ́mọ́ bá Bukhari àti Muslim tí wọ́n gbà wá tánàbí ń sọ wípé àṣàhárù àkádá wà àkádá àwọn àfáà nítorí ẹni wípé yaani tis atawa ishirin maratan aw salafin maratan okhra àsosọ àmọ́ jẹ́ twenty nine láwọn ọdún kan a sì máa jẹ́ ọgbọ̀n láwọn ọdún mi tá a bá wá rí i pé ṣàbánu pé twenty nine la wá wá oṣù pàápàá láwọn tó ní nàìjíríà ti wáyé wọ́n ti ṣe ń rọrùn national moon fighting committee wọ́n ní facebook page kódà wọ́n ní twitter account tó jẹ́ pé tán bá ti róṣù ibo yàtọ̀ sí ramadan àwa máa ń mọ́nítọ̀ rẹ̀ every month wọ́n á gbé e bẹ̀ kódà iye tí sàkáwọ̀ àtàwọn nǹkan míì iye tí sàdá kí orí obìnrin gbogbo ẹ̀ náà máa update sí Facebook page wọn tèmi máa ń mọ́nítọ̀ ẹ̀ dáadáa. jẹ́mọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ tí ṣáàbà bá wá di twenty nine náà bá ná róṣù pé tó àti róṣù ajẹ́ pé ṣáàbà kò pé ọgbọ̀n rọ̀mọ̀dọ́nà ti bẹ̀rẹ̀ nu tẹ́lẹ̀ yìí bá ti lè ṣẹlẹ̀ á bẹ̀rẹ̀ àwẹ̀ rọ̀mọ̀dọ́n ìyẹn jẹ́ ahadul amurain kí wàá lẹ́lẹ́kejì nínú tá a fi máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan òun náà ni tá a bá ti wá rí kí oṣù ọyọ níjọ́ tí ṣàbáànù pé twenty nine a wà á ka ṣàbáànù tó máa pé ọgbọ̀n ìyẹn ni ìkìmọ́lù ìdáti ṣàbáànù ṣàlàfẹ́ àwọn àáfàá wa láàka ṣàbáànù tí yóò pé ọgbọ̀n fẹ́ẹ́ rí kọ̀ọ̀kan nú àwọn nǹkan méjì tí mo sọ yìí bayanun ṣááfì indal fuqaha àwọn àáfàá fún lálàyé tó kún kẹ́kẹ́ tó jẹ́ pé òun nìkan gan lè gba ẹ́písòdù méjì ṣùgbọ́n bíi tá ń lọ́pọ̀ sọ́márì táwọn onímọ̀ fi sọ bẹ́ẹ̀ ni àdíìsì àtọ̀rọ̀ ọlọ́run ọlọ́run nípa máa ń ṣe ìdàmí kò mọ̀ ṣáhárọ́ fàlíyẹ̀sùn o àfẹ́ni tí oṣù bá bá láyé hmm, tó jẹ́ pé wọ́n rí oṣù tó sì wà láyé ọlọ́run ní kó yá gba àwẹ̀ o torí àwọn kan tó ṣe oṣù yìí gbọ́yé nínú àwọn wọ́n ṣe àyà yìí gbọ́yé nínú àwọn kùránì yún àwọn kùránìst wà áhùl àhùwà àtàwọn òǹfẹ̀ẹ́nu àwọn dúró lórí pé táwọn ọba tí ìfojú àwọn oróṣù báyìí bí ìjọ kẹta àbí ìjọ kẹrin tó ṣùgbọ́n àwọn ò ní bẹ̀rẹ̀ àwẹ̀ àìmọye ọdún wo mí sí àwẹ̀ bíi méjì mẹ́ta àbáwẹ̀ ẹyọ kan kìí ṣe pé tọ́lọ̀ sọ ni pé dandan kó o fojú rẹ̀ rí ànábì sallallahu alaihi wa alihi tọ́lọ̀ ń fi ṣẹ́ràn ní gbogbo ọdún tó fi gbà àwẹ̀ kìí sóun ní máa fojú rí lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa rí ní wọ́n máa sọ fànàbí torí náà kéèyàn mọ́tò lọ sí àyà ń gbọ́yà àṣẹ rírí oṣù ẹni tọ́lọ́ ń bá ní ó sì wà láyé o àbóhun náà ló tiẹ̀ gan ní oṣù gan kọ́yà àrípòhùn gbá àwẹ̀ o. àdìsí eléyìí tó wà nínú sahihul Bukhari àti Muslim àdìsí àfàwà Abdullahi ọmọ Umar kọlọ̀n kó bá níyọ́ ní sí bàbá àtọ́mọ ó lànà bí sallallahu alaihi wa sallam pé fàyín rọ̀ ayé tù mọ́ hù fàṣùmù tẹ́ ẹ bá ti lè rí i pé wọ́n rí oṣù ẹ yá bẹ̀rẹ̀ àwẹ̀ o tẹ́ bá ti lè róṣù gbà ti ṣáàbà ń pé twenty nine ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ wáyé bá ọ̀rọ̀ àìtùmọ̀hù bákan náà ńgbà tẹ́ ẹ bá tún wá rí i wípé ẹ tún rí oṣù náà ńgbà rọ̀mọ́dọ̀ náà bá di twenty nine ẹ yá tunu o ṣùgbọ́n fàyínní gúnmọ̀ àlékún tó bá wá di wípé oṣù ọ̀farasin ẹ̀rí Fakodoro là. rìwáyà kan lélẹ̀ ẹ pè pe ẹ̀ pé tó ńgbà tá àti lè rí un àti àzúmọ̀ pé yóò pé ọgbọ̀n òun nìyẹn á wà á ka ọgbọ̀n yẹn tó bá jẹ́ pé ṣàbán ní níbẹ̀rẹ̀ àwẹ̀ túngbà ṣàbán máa pé táàtì ijọ́ kejì à nídìí oṣù mọ́ oṣù yọkọ̀yọ á bẹ̀rẹ̀ àwẹ̀ tó ni tá a fẹ́ ṣe ìtọ́rù tá a fẹ́ sínú tó jẹ́ pé idul òun ni. so tí rọmọdọ́n bá gé a bá ti lè róṣù tó bá ti lè di jẹ́ kejì òun la lọ sí eid eléyìí ni àlàyé sókè àkọ́kọ́ nípa bó o la ṣe máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ wa rí ọ̀rọ̀ yíyọ oṣù yìí bí àwọn wa lẹ́yìn mùsùlùmí ẹ̀sìn yín ọ̀mọ̀ oṣù tá à ń sọ yìí pẹ̀lú kárí ni o kìí ṣe pẹ̀lú ká fi ìmọ̀ bí wọ́n ṣe ń wo nǹkan ìmọ̀ ìsáàbù hmm, kápẹ́ ní ìmọ̀ ṣírò ṣùgbọ́n mọ̀ ìsáàbù jù bá ń lọ kákẹ́wò pé tó àwa tá a mọ̀ ń pamọ́ ṣe ń wo nǹkan àti rí i ìjọba yìí òun ló ṣùgbọ́dọ̀ yọ tí ọba yọkọ yọ ni so nínú ṣáàbù tiwa ó ti yọ ọ lẹ̀ a gbọ́dọ̀ gbọ́ yé pé láyé ànábì sallallahu alaihi kò kí ń ṣe hisab òun náà fi máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ kọ̀dẹ̀ kí ń ṣe hisab òun náà fi máa ń parí ẹ̀ torí náà má jẹ́ pé òdodo ló fẹ́ tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam ó fún wa o àáfàá ní ká lọ gbọ́ yé ànábì ti sọ nínú hadith ilé tí àti Muslim gbà wá pé ṣe é ráwa tá a jẹ́jọ ànábì o ummatun umiyya bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí ìjọ kan làwa tó jẹ́ pé wùmíyà ni wá wùmíyà ò kì í ṣe pé illiterate o so ti yé ìtumọ̀ wùmíyà àti bí nìkan la naktub wàhálà nahsib anábì ní ẹ lọ gbọ́ yé àwọn ìjọ àìkọ àìdẹ́ ẹ sọ wípé ibi tí sírò gbé yíyọ oṣù àbí wíwọ̀ oṣù sírè ìjọba oṣù gbọ́dọ̀ yọ ìjọba oṣù gbọ́dọ̀ bẹ̀rẹ̀ oṣù gbọ́dọ̀ parí àwọn èyí ṣe bẹ́ẹ̀ o tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ń bá wá rò pé òun lòún gbẹ́sìn yìí ju ànábì lọ ìní ọ̀wà adarẹ̀ lójú pé ìjọba ìláàwẹ̀ ń bẹ̀rẹ̀ ìjọba ìláàwẹ̀ ń pẹ́ lọ ń parí irú ẹni bẹ́ẹ̀ ń lọ steering tọ́lọ́hún gbélé lọ́wọ́ ó fẹ́ máa lọ àtànábì ẹ̀ lọ́wọ́ ni ẹ jẹ́ ká dúró níbi ọlọ́ àtànábì fi wá sí ọlọ́njà sóríire ayé àtijọ́ ògbìnrin alkiyama tá a bá ti rí i pé wọ́n rọ́ṣùn jọ́tíṣà àbánu pé twenty nine ká bẹ̀rẹ̀ àwẹ̀ àáka ṣàbánù tí ó pè táàtì abẹ́rẹ́ àwẹ̀ bákan náà tó bá di parí ń dọ́tí rọ̀mọ́dọ́ bá twenty nine tá bá ti róṣù ìtúnu àwẹ̀ tó tá àbá róṣù àáka rọ̀mọ́dọ́ náà tóun náà ó ṣe kíni o tí yóò pé ọgbọ̀n eléyìí ni àlàyé tó ń bẹ lórí ẹ̀ lábẹ́ eléyìí nìkan masail àwọn àáfàá tó mú masail tó gbẹjá ọbẹ̀ àbí méjì mẹ́ta ń bẹ àkọ́kọ́ ni pé èèyàn mélòó ni ó rò ká tó lè gbà wọlé èyí tó rìnlẹ̀ jùmọ̀ fẹ́ máa mú wá àwọn kòláṣọ̀ àwọn ìtarí pé ńlọ́wọ́ àrọ́ jẹ́ èyí tó rìnlẹ̀ nú ọ̀rọ̀ àwọn àfáà ni pé tó bá jẹ́ ìbẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́nà hmm, èèyàn kan ti tó jẹ́mọ́ ìbẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́n èèyàn kan ti tó tó bá jẹ́ ìparí ńtọ́ dáa jù ni kó jẹ́ èèyàn méjì ńtọ́ dáa jù òun ni kó jẹ́ èèyàn méjì àdìsí àfáà wa Abdulrahman bono zaid bin al khatob ọ̀nbẹ lórí eléyìí bákan náà làdísì àfáà wa abdullahi bọ́nà umar ọ̀nbẹ lórí eléyìí òun làwọn àfáà fi gbé wọlé pẹ̀lú pa harmonize láàrin gbogbo àwọn àdísì tó wá ní tó rinlẹ̀ jù náà ni pé níbẹ̀rẹ̀ ramadan téèyàn kan bá ti rí oṣù bíi ní rahman tó sì jẹ́ pé ó ń déédéé ní tí èso ń kóbokóbo ó ń kóboraja tari pé mùsùlùmí dáadáa tájọ́ máa sin lọ́ọ̀ tó fi kọ̀ ní lọ́dọ̀ wa àgbáwẹ̀ tó bá di parí tari pé èèyàn méjì á tùnú eléyìí jẹ́ masala alákọ̀ọ́kọ́ nínú ntọ́jáde lábala àárí oṣù àbí àárí oṣù ẹlẹ́kejì ẹ̀ ń bá já sí wípé òun rí oṣù mọ́rọ̀ hmm, àlèhìláàlà wàhádà ó rọ́ṣù wọn wàá gbàgbọ́ ìwọ àgbàpọ̀ ó sì dá lójú pé wàá láì òun rọ́ṣù lóòótọ́ àwọn àáfàá tún wá ní òun náà tún nídìí kó farabalẹ̀ o wọ́n lálàkọ̀kọ́ wọ́n lọ́rọ̀ rẹ̀ náà pín sí méjì mẹ́ta tó bá dá lójú pé lóòótọ́ lòun rí níbẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n lọ gbọ́dọ̀ gba àwẹ̀ ń tiẹ̀ yóò tún gbà síran fi dá wàhálà ala ńgbà olórí àwọn tó ń darí n ò sì gbọ́gbọ́ ìwọ tó rí ń ọgbà àwẹ̀ ń tiẹ̀ torí fàmọ́ṣẹ́ mọ̀ ṣahara síran fi dá àwùjọ sóyè àbí òye wọ́n ní tó bá wá já sí wípé ọ̀rọ̀ kejì ni pé wọ́n ní tó rí oṣù yóò gbà ṣùgbọ́n tó jẹ́ pé níbi ìtùnú lọ́wọ́ parí rọ̀mọ̀dọ́nà ni wọ́n ní ni mo rò ni pé kò gbọ́dọ̀ gbà yóò bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú àwọn èèyàn ni tọ́lá nàbí ti ní ụmụ sọ́wọ́n mọ̀ kan yawma tasumun kum fitrukum yawma tuftirun wà adhakum yawma tadhahun ànábì sì yẹ pé níjọ́ táwọn mùsùlùmí bá ń bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́yìn náà máa bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọ tán bá ń túnu lẹ́jọ́ máa túnu iléyà yín náà ẹ̀jọ̀ máa pàǹgbà kan ni kan gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣe kí ni ó wà kọrọ ara gba àwẹ̀ síran kó sì má fi dá wàhálà alẹ̀ kọ́ wàá di pé gbogbo yín bẹ́ẹ̀ sí pọ̀ yìí òun nìkan àlùjá lọ ná a sọ́ra fún irú ìṣesí báyìí kọ́lọ́n kó láàánú wa lójú ẹ fi ọ̀rọ̀ mọ́sálà àárí oṣù àárí oṣù ilẹ̀ mo rò a ṣe ń wa. ìjọ tá a bá wà ń wẹ́jẹ́ ń yanjú masala yaomi shak ọjọ́ tá à ń ṣe iyèméjì pé sáàwẹ̀ bẹ̀rẹ̀ àbáwẹ̀ ọ̀bẹ̀rẹ̀ làwọn àáfàá máa ń pè ní yaomi shak àáfàá wa ibùdó lẹ́kọ́ yìí màlìjà òzíà wọ́n mọ̀ ní ọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí nínú tíra àwọn zadul mihad tí wọ́n dẹ̀ kó àwọn àṣàrù wa tó pọ̀ látọ̀dọ̀ àwọn salaf ṣùgbọ́n ẹ jẹ́ kí n summarize ẹ̀ báyìí kọ́lọ́ǹkọ́ tọ́ èmi náà sọ náà ṣé ẹ rí ọjọ́ tá à ń ṣèyí méjì yìí tá à ń wo wípé á ṣé wọ́n rosù wọ́n rosù wọ́n rosù wọ́n ò rosù àwọn àáfàá ní ń tọ́ dáa jù á gbọ́dọ̀ gba àwẹ̀ pẹ̀ Ramadan mùsùlùmí ò gbọ́dọ̀ gba àwẹ̀ gba Ramadan torí àti pé wọ́n rí Ramadan sọ̀rọ̀ mi ṣùgbọ́n tó bá wá ń wò àwọn àáfàá mi ní pé rárá kìí tiẹ̀ sọ̀rọ̀ àwẹ̀ gan wọ́n lè yàn ọkẹ́ ṣe àlìmsáàk sotiye níbi ọwọ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ yẹn èèyàn ó kó rẹnu dúró pé èèyàn bò ní kílẹ̀ gbọ́ àwọn òrosù kílẹ̀ gbọ́ àwọn òrosù ọba máa jà mọ́lá rẹ lọ ọ jẹ wa lọ. wọ́n láàsì nínú àwọn sálàf tí wọ́n máa ń gbà sotiye bá ní ìsìn bìníyàtì tàtọ́wò sotiye. So wọ́n ń gbà pẹ̀ láníyàn pé àwọn ń ṣàṣegbọrẹ bẹ̀ àwọn míì tó ń gbà gan pé àìbá a mọ̀ kọ́mọ́ lọ jásí pé àwọn ń jọ̀sán ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù rọmọbọ́n adẹ̀tí rí àdíìsì látọ̀dọ̀ sàábí ànábì sallallahu alaihi wa alihi wa sallam tóun tó ń jẹ́ óyé wa pé ẹni tó bá ń gbààwẹ̀ ní ọjọ́ tí à ń ṣe iyèméjì pé sáàwẹ̀ wà àbí ò sáàwẹ̀ onítọ̀hún ti yapa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so tá a bá wá ṣe jámù gbogbo ẹ̀ láfàwá gbèrò kọ́yìm kọ́lọ́run ọba àlékè ọlá kó bá ní yọ́nú sí wọn wọ́n mú àwọn ọ̀rọ̀ ìwà tó pọ̀ ń yẹn ti gbọ́dọ̀ farabalẹ̀ fún mọ̀ tó ti àlàyé tá a gbogbo ẹ̀ sí ni pé irú ọjọ́ yìí tí à ń ṣe iyèméjì kì í kọ́ ṣe ọjọ́ Ramadan tọ́ra àti rẹ̀ rí Ramadan ni so tá a bá wá rí mùsùlùmí kan kákọ́ mọ̀ pé ìpìlẹ̀ ni ká má gbààwẹ̀ lọ́jọ́ yìí sóyè bá ní ìsìn ìpìlẹ̀ nìyẹn pé kì í ṣe nu Ramadan ráàdì yìí pé ká má ọjọ́ Ramadan so ńgbà tá a bá mọ pé wọn ò rò sùn àti free láti máa ṣùgbọ́n àwọn tá a fà wọ́n ẹbínú kọ́yìn kó wá nínú àwọn sálàf pé wọ́n máa ń gbà kìí ṣe páwọn náà ń gbà pẹ̀ láníyàn páwọn ń gbà àwẹ̀ ọ̀ràn ni pé àì bá a mọ̀ òun ni ṣùgbọ́n èyí tó nílẹ̀ ju Allahu alam kò sí àwẹ̀ ní kíni o yawmu shak ọjọ́ tá à ń ṣe iyèméjì tí ọba sẹ́rí pé wọ́n rí oṣù àwa ti wá jẹun mẹ́bàá náà rọ́ṣù àwọn àfa aláṣẹ musak àní jẹun lọ́mọ́ sáàwà dá ọjọ́ yìí padà àbá ní dá padà kọ̀ọ̀lá ní àyíndàlẹ̀ ọ̀làmọ́ ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ tó sọ ní sẹ́ni pé àwọn mọ̀sáìlù fìkìyà òun la fẹ́ máa yanjú ẹnìkan sẹ́ni yọ́mù shark ọjọ́ yìí méjì òun ti jẹun ní bá ní wọ́n rọ́ṣù àwọn rọ́ṣù àwọn òsì àwọn àgbọ̀ bóyá bí aago mẹ́sàn-án àárọ̀ lòun gbọ́ tó ti mú òkì tó ti fi máìmáì mú tó ti yé báwọn Ramadan ti bẹ̀rẹ̀ náà nù yóò kònú dúró ni ṣùgbọ́n àbá tó ti á jẹ láàárọ̀ nǹkan pé yóò dá àwẹ̀ padà àbí ò ní dá padà àwọn kan nú àwọn onímọ̀ ni pé ń gbọ́ ọjà sí pé àsìkò tí ròdé ti gbọ́ rẹ̀ yẹn kò jẹun mọ́ ó ti ṣe ń tọ́lọ́ fi ó ṣe àwọn kan nígbò tí kò jẹun yóò dẹyọ kan padà wallahu alam àáfò ń tàn mọ́ràn pé kọ́ dẹyọ kan padà kọ́lọ́n kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa. mọ́sálà míì tó ń bẹ táwọn ìlú kan bá rí oṣù táwọn ìlú mi ò rí ń kọ́ ọ̀rọ̀ tún pọ̀ rẹpẹtẹ lórí eléyìí náà masáyìlú pọ̀ rẹpẹtẹ lórí ọ̀rọ̀ àwẹ̀ <laughs> la ilaha san àwọn àáfàá wa ní ẹ̀sán olóore ṣùgbọ́n a rínú àwọn àáfàá wa tán ní pé lìkúlì báládín rùúyàtùhù kò sí ní tó burú kọjá pé ìlú kọ̀ọ̀kan kó dúró ti oṣù rẹ̀ tó bá rí àjẹrà àwọn onímọ̀ táyà pé wọ́n rí sí wípé àwọn ìlú tó bá já sí pé ọ̀sán kan náà òru kan náà ni wọ́n ń lò kò sí ní tó burú kan lo oṣù ara wọn tó jẹ́ pé almost ìyàtọ̀ tó wà láàrin ọ̀sán wọn àtòru wọn bóyá bíi wákàtí kan méjì tó jẹ́ pé tóòrùn bá wọ̀ ń bí náà yọ wọ̀ ń bẹ̀ yẹn láìpẹ́ so àwọn ọ̀rọ̀ tó ń pọ̀ rẹpẹtẹ lórí eléyìí ọ̀hún náà ṣùgbọ́n mọ̀ràn táwọn ò fún wa ni pé ìlú tó bá ti lè dá dúró tán ní ètò bá ṣe ń ṣètò wọn kan fara mọ́ ètò òlu wọn yẹn ọba súnà mu àwọn àjọ tó wà fún rírí oṣù ní arósù ẹ̀bẹ̀rẹ̀ pé àwọn ọmọ rosu ní kọ́ńtì báyìí kò sí tọkàn wọn ti rosu lu tìyín ẹ máa lọ àròsù nílùú wa ìlú báyìí mọ̀ rosu ẹ máa gbà wẹ̀ tìyín lọ so tìyẹ bá ń pàápàá tó bá já sí wípé àwọn ìlú tó jẹ́ pé bóyá yàtọ̀ tiẹ̀ tún pọ̀ nínú ọ̀sán àti òru yín so wàhálà torí àdíìsì lìkúlì bálàdé ń rúwúyà tùú yẹn àdíìsì tó gùn ni àdíìsì tọ̀wé àdíìsì afáwọ̀ abdullahi ibn abbas kọ́lọ́wọ́n bá àlékè ọlá kó bá ní yọ́nú sí wọn àtàwọn àlàyé tó pọ̀ àsòtìyé bá àdíìsì kírímà táàfà akọ́sìm sáálí àdíìsì yẹn ní ìsìnàdù tó gùn tọ́yẹ́ pé mọ́wúlá ibn abbas ìkànnì àwọn mọ̀dàn afáwọ̀ abdullahi ibn abbas rọ́tí aláàánú wọn àwọn náà gba àdíìsì yẹn wá ara àdíìsì òun la ti gbọ́ yé pé kò sí ní tó burú ìlú kọ̀ọ̀kan lè ṣe kíni o ó lè ìlú kọ̀ọ̀kan kò sí ní tó burú kan lo nǹkan tí wọ́n bá rí nínú oṣù kọ́lọ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà àáfàá níbi wàá gba ààwẹ̀ ká lọ yé o ó nídìí ká gbọ́ àwọn mọ́jẹ̀mú kọ̀ọ̀kan náà yìí nínú àwọn tọrọ mọ́ ààwẹ̀ àti jẹ́ kó yé pọ̀nà yàn láàwẹ̀ àáfàá lẹ́ni tí ọ jọ̀nà yàn fún àti jẹ́ kó yé pé kò ní jẹ́ orin àjò yóò jẹun tó ti bàlágà yóò jẹun tó ní làákàyè tó bá jẹ́ obìnrin yóò jẹ́ ni tó mọ́ra kúrò níbi ẹ̀jẹ̀ nǹkan oṣooṣù àbí ẹjẹ ìbímọ gbogbo eléyìí a gbọ́dọ̀ gbọ́yé bákan náà ń tó fẹ́ gbààwẹ̀ ṣẹ̀ríà fẹ́ kó dà níyàn ẹni tó fẹ́ gba ààwẹ̀ ṣùgbọ́n àníyàn yìí kìí ṣerú tó máa ń ṣẹlẹ̀ nílùú wa láwọn mọ́sálásí mi ní ìsìn láti next week wọ́n ti máa kọ́ àníyàn ààwẹ̀ àníyàn asámú àníyàn sàárì wọ́n kọ rẹpẹtẹ gbogbo àwọn àníyàn eré èèyàn wà ní rí ẹyọ kan rẹ̀ nínú àdíìsì kankan èyí táwọn àáfàá sọ ni pé àníyàtù màhálùwà alqalb n ti ń já nìyẹn nínú Islam ọkàn ni máa ń wà wàtàlá fúdù bíi àbídà àì máa fọkàn sọ àdàdálẹ̀ ní ká máa fọkàn sọ àníyàn afẹ́ni tó fẹ́ gba àwẹ̀ tán bá ti lè róṣù yóò ti dà níyàn pé òun ó gba àwẹ̀ fún odidi oṣù Ramadan àwọn àáfàá ní ọ̀wà sí ní tó burú tẹ̀jìdídù níyà kọ́ máa tún àníyàn yẹn dà bóyá tó bá ti fẹ́ jẹ sáárì ní gbogbo òru kò sí ní tó burú níbi eléyìí àáfàá ni ká tún lọ gbọ́yé ẹni tí ó fẹ́ gba ààwẹ̀ ṣẹ̀rí àfẹ́ fún lẹ́yìn ìgbà tó bá ti dàníyàn pé wọ́n gba ààwẹ̀ tó sì ti mọ̀ wípé a ti wà nínú oṣù rọ̀mọ̀dọ́nà nínú àwọn tó gbọ́dọ̀ mójútó ní alimsak àáfàá nírú ẹni yìí yóò kó ẹnu ró yóò kó ara ró yóò kó oríkèéríkèé ara rẹ̀ ro torí pé ààwẹ̀ ọkọjá àìjẹun àìmumi nìkan inṣàlá ó súnmọ́ ká padà ka ọ̀rọ̀ àwọn salaf bóyá bíi méjì mẹ́ta nínú tí wọ́n sọ nípa bí àwọn ṣe máa ń gba ààwẹ̀ àádẹ́mu látòrí ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àáfàá lẹ́ni tó fẹ́ gba ààwẹ̀ lẹ́yìn ìgbà ọba ti táwọn mọ́jẹ̀mú ti pé sí la ó ti bàlágà ó ní làákàyè kò sí nínú ẹ̀gbin tó bá jóbin tó ti yé kò sí lórí ìrìn àjò àwọn tó lè fa kó mọ́ gbààwẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí ó ti dàníyàn pé òun fẹ́ gbààwẹ̀ yóò wá mọ̀ pé ntàní táwẹ̀ kó sínú ọ bẹ̀rẹ̀ látòrí kéèyàn ò kó gbogbo ara rẹ̀ dúró àáfà wàhùwà òun ni kọjá pé èèyàn ò kóra dúró kúrò níbi mẹ́nà akílẹ̀ ń wà ṣúrídìn wà jìmáìn wà nílẹ̀ muftirat àáfàá lẹ́yìn ò kóra dúró o ò ní jẹun o ò ní mumi èèyàn ò ní lè súnmọ́ obìnrin tó jẹ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ nígbà wo wa ni mintu ló ilfajir ilal magrib au ilagorobi shams láti gbàtà lùfàjárì bá ti yọ títí tí yóò fi di pé oòrùn wọ̀ nírọ̀lẹ́ má àṣálẹ́ àáfàá ní táwa àkúra róńbẹ́ yìí ẹ ṣàkíyèsí ẹ oúnjẹ omi ìbálò láàrin ọkùnrin àtòbìnrin àti gbogbo nǹkan tó lè jáni láàwẹ̀ bíi ká máa wòwò kú bíi ká máa fi oríkèéríkèé ara ká máa ṣe kíni o ká máa fi ṣeré bí àwọn nǹkan míì tí ó dẹ́gbẹ́ yóò dẹ̀ ládàáwẹ̀ kù rẹpẹtẹ gbogbo àwọn nǹkan yìí o òun la sọ́ra fún. àáfàá ní ká wá lọ ó ti wà nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó ń jí oyè pé man yada àkọ́wọ́lá zor bí ìwà ẹni tí ọba ti lè gbé ọ̀rọ̀ ọbú ìṣesí ibú iṣẹ́ ẹbú anábìnirú ẹni ìfàlẹ́ ìsàlẹ̀ láàyè hájà fi ànyàdá àtọ̀ àmọ́ wàṣàrọ̀ ọba àìjẹun àìmọ́mi kò nítumọ̀ níwájú ọlọ́run àsáàwẹ̀ kọjá àìjẹun àìmọ́mi àìsùnmọ́bẹ̀ àáfàá nìyẹn la ṣe rí nínú ọ̀rọ̀ àwọn kìbárù sálàfù àwọn àgbààgbà nínú àwọn aṣíwájú rere fún wa pàápàá nínú àwọn alùkùlàfà àròṣìdò ẹ̀ wájà wọ̀rọ̀ àfà wa Umaru ọmọ Khattab radiyallahu an àtọ̀rọ̀ àfà wa Ali ọmọ Abi Talib àfà wa Umaru ọmọ Khattab wọ́n ní láìsà síyá mínà tọ̀ám wà ṣàrọ́bì wàhádà wọ́n ní sẹ́ẹ̀rí ti ń jáwẹ̀ kìí ṣe àìjẹun àìmọ́mẹ́nìkan o ní wàlàkínà mínà kẹ́bìdì walibapil wàlágù wàlàhálf wọn ní sẹ rí ara ń ń já sọ oríkèéríkèé ara wa ká má máa parọ́ ń ń gbogbo ń ń jẹ́ wà ni òfowó ni ọ̀parọ́ fún èèyàn ni ìrànjú mọ́bìnrin olóbìnrin ni òun wo ni gbogbo ń ìtọ́bájọmọ́ ọ̀rọ̀ àwẹ̀ wa ara alágùwù gẹ́gẹ́ bá àfa àwa ibùdó masiru ṣe tú kọ́ ọ máa kọ orin a máa kọrin kọ́ ọ máa jó ọ máa tàkasúfe táwẹ̀ bá tún lọ náà àgbà tí ọ̀sà àwẹ̀ náà mùsùlùmí gbọ́dọ̀ máa jìnnà sí gbogbo àwọn nǹkan ìṣùgbọ́n àwẹ̀ tó kó sínú kọ́ máa ní ọlọ́run ṣe mi ìkú jẹun lọ́ba ara ń tàkasúfe lọ́ba ara ń jó lọ́ba di wèrè òmùlógò níwọ̀n náà bá ara ń jó lọ́ba fi késẹ́ẹ̀tì kan sínú inú mọ́tò rẹ̀ lọ́ba ara ń mérí lọ́ba ń mérí pé káwé ọmọ bàá máa gbọ́ wàlá house kéèyàn máa búra lórí rọ ìmáàmù wa ibùnú àbí ṣáíbà àwọn ni wọ́n gba eléyìí wa ti àáfàá wa umaru ọmọ khatob òun nìyẹn àáfàá wa ali ọlọ́mùbá ni kẹ́ àwọn náà àwọn náà tún sọrú ẹ̀ àwọn náà ní iná síya wọ́n ní lọ́dọ̀ ọ̀tá wọn o ti ń láìsàmínà tọ́ ní ọ̀rọ̀ àjẹun àmúmi lásán wàlákin minal kadib wọ́n ní ká mọ̀ máa parọ́ wà libatil ìwà àbàjẹ́ wà lágù ọ̀rọ̀ awẹ́wà bí orin kankan yẹn wọ́n ní ká jìnnà sí ara tí ń jẹ́ ààwẹ̀ nìyẹn. àáfàá wa tọ́lùkù bọ́nà kọ́ìs àwọn ń sọ wọ́n ní kọ́lá àbúzárì wọ́n láàfàá wa àbúzárì ọ̀dẹ́ àlá nínú àwọn sàábẹ́ ni àbúzárì àlùgìfárì wọ́n náà sọ pé ìdá asumuta ìrẹ́ tó o jẹ́ mùsùlùmí tó o bá ti ń gbáwẹ̀ fatah fadmastatat máa sọ gbogbo oríkèéríkèé ara rẹ̀ bọ́ ọ bá ṣe ní agbára mọ́ àáfà àwa jábìrú ọmọ abdullahi wọ̀rọ̀ àwọn sàábé láǹkà rẹpẹtẹ yìí à ń sọ ilé ìkálẹ̀mọ̀ pé ààwẹ̀ kọjá àìjẹun àìmumi nìkan àáfà àwa jábìrú ọmọ abdullahi àwọn ní ìdá sumuta tó o bá ti gbà wẹ̀ fálíyẹ̀ sumu samuel ká yáa jẹ́ kí samuel rẹ ìgbọràn rẹ jẹ́ ó gbààwẹ̀ etí rẹ jẹ́ ó gbààwẹ̀ wàbá sọ́rùkà jẹ́ kójú rẹ ìríran rẹ kó gbààwẹ̀ wàlìsánú kanilkẹ́bì jẹ́ kí àárín rẹ ó gbààwẹ̀ kó má máa parọ́ níbi ẹ̀rọ wàlmáàsà àti ogun tí bá ń jọ mẹ́sẹ̀ wádà azal khadim níbòmí wádà azal jar gbogbo ohun tó lè fa kọ́ ọmọ afárá ní aládùúgbò rẹ àbáwọn tí ń bọ́ ṣiṣẹ́ àwọn bí ọmọ ọ̀dọ́ rẹ sọ́ra fún tó o bá ń gbáwẹ̀ kọ̀dà wàlíyẹ́kùn àlékà wàkọ́r wàṣẹ̀kìnà wà farabalẹ̀ fẹ̀mí ọjọ́ tó o bá gbáwẹ̀ tí ó yàtọ̀ wàlá tẹ́jú al yawma fitrika wà yawma siyamika sawa. má jẹ́ ọjà sí pé jọ́tọ̀ gbà àwẹ̀ àtọ́jọ́tọ̀ gbà àwẹ̀ wá rí bákan náà ni wọn tún gbélé ìwà ọ̀rọ̀ àwọn pọ̀ lórí lẹ́yìn àáwà máa jẹ sáárì ìwọ a máa jẹ sáárì wa náà sọ màmá lè kọ́ lọ́nba sí wọn anna rasulallah wọn lánàá bí n sọ pé ta saharu fa inna fi sahuri baraka anábì ni ẹ máa jẹ sáárì má sọ pé ah, èmi ọ̀la ìkíkí máa jẹun lóru ọ̀la ìkẹ́ ẹ̀ ni o torí pé sáárì fúnra rẹ̀ ó ní òdìdí láàdá lọ́tọ̀ ìlànà anábì àsálàm ni anábì ni ẹ máa jẹ sáárì fa inna fi sahuri baraka àlùbáríkà pọ̀ níbi sáárì kódà àfáà amúrùbùnà làásù nínú àdìsí tiwọn wọn lánàá bí ní máa bá iná sùyàmì náà wàsíyámi alikitab aklatu sahur òpin ìyà ìyàtọ̀ tí ń bẹ láàrin àwẹ̀ tiwa àtàwẹ̀ àwọn kírísítẹ́nì àtàwọn júù ni pé àwa máa ń jẹ sàárì àáfàá ní kódà bó ṣe gẹ́ omi òun ni kò sí ní tó burú bí a lè fi jẹ sàárì nínú àdìsí àfáwà abdullahi ibn amru àdìsí àfáwà abdullahi ibn amru onípànàbí sọ pé ta sàhárù ẹ máa jẹ sàárì wàhálà òbíjọ àtìmọ́ kódà kọjá pé gẹ́ omi kan lẹ́ẹ̀fi jẹ sàárì sàárì kọjẹ́ gẹ̀ẹ́tì kan kò sí ní tó burú ń bẹ̀ àáfàá wa ibnu hibban àwọn ni wọ́n gba eléyìí wá nínú tí wọ́n fẹ́ ká fi máa jẹ sàárì bóyá mọ̀lá lọ fẹ́ jẹ báwa sí máa jẹ ńlẹ̀ yorùbá wọ́n fẹ́ jẹ búrẹ́dì kọ́dà kí èso dàbí náà kó tún wà nínú nǹkan tí a fi máa gba tá a fi máa jẹ sàárì ibẹ̀ láti gbé tó di episode eight orí ọ̀rọ̀ sàárì náà la sì wà àti ìlọ àǹbaràbọ̀ kọ́lọ́n kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha anta astaghfiruka wa alaykum wa rahmatullahi wa barakatuh.